francis big mercy sẹ̀mí àgbà ọlọ́run gbọ́ ìjọba àkàbára àwọn ènìyàn nàìjíríà ìjọba àkàbára àwọn ènìyàn àlífà abiyekini mustapha mohideen abiyeki mustapha òun ni àlífà lagos state torí bíbẹ́ ó ti wá ní ó ti wá ní gbogbo tó bá lè kó máa ní kó máa ṣe táwọn bá ṣe nǹkan ẹni táwọn ọ̀la nípa mi wọ́n lè máa fẹ́ ṣe nǹkan láyé gbogbo tó bá wé láwé ní ayé nígbà kan nínú tá ní táyù tó wà nílẹ̀ yóò dàrú abẹ́kúta ni wọ́n ti ń gbé jáde àmọ́ nígbà tí gbogbo rẹ̀ ti rí pé mi náà fẹ́ dúró mi náà fẹ́ ṣe báyìí mi náà fẹ́ ṣe báyìí ló fi di pé wọ́n yí padà àwọn àyùkọ́ sí wà láti ní tàbá kalẹ̀ yóò bá ilẹ̀ yóò bá ilẹ̀ yóò bá àwọn akó rẹ̀ ni tí ó máa sọ pé ẹ Ìlọrin o Ìlọrin. àgbà pé àfọ àwọn àgbà ọlọ́run àwọn ilẹ̀ ọlọ́run ṣe lè gbogbo ẹnu àwọn kódà bàbá ti gbogbo ti àmọ́ ẹ̀ kódà nàìjíríà àmọ́ ẹ̀ pé kò sí lára àwọn yorùbá la pàṣẹ lẹ̀ yorùbá kó dúpọ̀ ájá wọn tí wọ́n ní àṣẹ ní